ẹ ṣe pọ̀ èyí ni mo wá rí bó ṣe gbọ́ ètò rẹ̀ lórí rédíò amúlùdó tó pẹ́sà. tó bàbá wa ẹ fún un dédé ìwòyí ẹ̀yin ni mo wá rí o. o ṣeun tẹ́sí ọ̀ dàgbà. aláwọ̀ mi. mo ti ń kúrò rẹ̀ tipẹ́tipẹ́ wọ́n fàyè dàgbà gbígbà pé wọn nìkan gan-an ló ń gbàṣà ìgbà àṣà wa Yorùbá yìí ò ń gbé ga jù ò ń gbé gàgà lamẹ́ríkà lọ́hùn ọ wà kiri òkú délé ọlọ́run máa dó tí ọ gẹ́gẹ́ bó o ti sọ pé ọ̀ ń wá akéwìtọ̀ dáńtọ́ tọmọyán lórí tọmẹsàn òun jà lápè olóògbò rẹ̀ lọ́hùn àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ǹjọ́ náà lọ́hùn ọmọkùnrin ọ̀hún orí rédíò àmúlòdó ló ti ló ti kéwì ibẹ̀ náà láti àbí bẹ́ẹ̀ kan ti gbọ́ bẹ́ẹ̀ àwòkó ló kọ ẹ̀ hmm. àwòkó èdè là ń pè ní hmm. ọwọ́ mo ti bọ́ pè é ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ mi ni àwòkó. ó bàbá ah, bóde ẹni awú ti dé. ẹ káàárọ̀ sà ah, ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ ma ọjọ́ kan pẹ̀lú ma o. à ń tà ń wí lamẹ́ríkà nù tẹ́sí sùn ọmọ bàbá wa. mọ́mí rẹ̀ kújọ́ mẹ́ta máa inú mi dùn láti rí yín àìkújọ́ mẹ́ta mọ̀. ó ti lọ nẹ́ẹ̀sì ilẹ̀ taṣí. mo mọ̀ mo máa ń gbọ́. àjọba sọ̀rọ̀ sí ara látọ̀ ni. mo máa ń gbúrò wọn dáadáa several times. ayọ̀dún sí a ó lọ ń gbòòrò rẹ lamẹ́ríkà nípasẹ̀ rédíò amúlùdó. tó ti yọ òòrè o tẹ́sí. bàbá olóòótọ́ ṣé mo mọ̀ pé ẹ̀yin mọ̀ dáadáa ẹ mọ̀ àwòkọ́ dáadáa ah, ah, ah. ṣé ẹ lè fi ọwọ́ sọ̀yà fún yín pé bó bá dọ̀hùn yóò ṣe ohun tá a fẹ́. sọ̀rọ̀ yà àwòkọ́ tó ń wò yìí ọmọlúàbí èèyàn ni mo sì mọ̀ pé kò ní gbẹ́sẹ̀ kọjá ẹsẹ̀ rẹ̀ tó bá mu d'Amẹ́ríkà gbogbo ń tọ́ ọ bá fẹ́ kí n ṣe lórí ẹ̀ mo ṣe tán láti ṣe bó o ní ń tọ́ bọ̀ wé màá tọ́ bọ̀ ọmọlúàbí èèyàn ni àbíbọ̀ ni àwòkọ mo ti bẹ̀rí rẹ jẹ́ lọ́nà kọ́nà. ọlọ́run á ní jẹ́ kébí náà jọra mi lójú sá. ọlọ́run mọ́nà dúkìá ọlọ́run dúkìá nìkan kan tẹ́sì mo fà lé ọ lọ́wọ́. ẹ bẹ́ẹ̀ ṣe wá wí yẹn nítorí pé ẹ̀yin ni mo gbàgbọ́ ẹ̀ mo ti gbọ̀hún náà gbọ́ ni. kó o lè mọ̀ ó pé pẹ̀sàpẹ̀sà akéwì tó dáńtọ́ ni kìrì bó ṣe kìrì. adá ọ̀sán máa ń bàbá dẹ arágbèrè ọ̀gá ọmọ yòóró. o ṣeun. bí n bá kí arágbèrè ọ̀gá lọ́wọ́ èdè òbúrò tí bá ń bẹ níbẹ̀ kọ́mọ́sà fìràkẹ́ máa náwó bàbá tóbi lọ́mọ ewé yóò burú ọmọ ayé arágbèrè ọ̀gá kọ́ ọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ṣe wọ́n má tẹ ọmọ ṣe wọ́n káwọn wọ́n dúlé kókó ọmọ pèsè dèmí wọ́n yà lábọ̀ wọ́n dá lójú. bá ń tọ́jú abọ́sẹ̀dé mi màmá mi olórí mi. mọ̀jọ́ lówó mo gbà pé mọ̀jọ́ lówó. àyọ̀ká o tẹ́sí ṣo àmì àmì ìrẹ́ mo rí wa mo máa tẹ̀ ẹgbẹ́ ọmọ rẹ lọ́ta olúgbò àjàbí ọmọ àṣàtì mú mi bá ọmọ ọmọ mo lòrò òkè ọmọ olóko ìdí òmùmù mi ọmọ ará àgbẹ̀ ọmọ àgbẹ̀ méjì ọmọ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀.